من الشيطان الرجيم فتلقى آدم من كلمات فتاب عليه إنه هو التواب الرحيم قلنا اهبطوا

والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون يا بني كنتم صادقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تشتروا بآياتي ثمنا تخرجوا الحق بالباطل وَتَكْتُمُ الحق وأنتم تعلمون وأقيموا الصلاة الله عليكم ورحمته وبركاته orí àyà ọgbọ̀n ìmẹ́jọ ní sọ́lọ́pù ìfọ́fà wọ́nà dúró ní ìdánilẹ́kọ̀ọ́ wa tó lọ wọ́n wá ọwọ́ tààlà قلنا بكم منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون ọlọ́run bá ní àrùn fún gbogbo wọn pé ẹ sọ̀kalẹ̀ ẹ sọ̀kalẹ̀ sí orí ilẹ̀ eléyìí ẹlẹ́ẹ̀kejì tọ́lọ̀ ń pààrà ni alimami alikotobi mahulọ ọtaala ni wọ́n ti sọ wípé kódùrà lè amòrò aláàjíra ti tẹ̀lé ìlú wàtàkìlì wọ́n ní apààrọ̀ orílẹ̀-èdè nípa wípé àlàáfíà ti tẹ̀lé àjẹ́ kí a fẹ́ kí kó nílẹ̀ wípé pàá bí ó sì rí nù ó sì di dandan bí ìgbà tẹ́ ẹ sọ wípé kóńkóń dídé dídé ẹ̀nà ń gbóòtù náà lọ rẹ̀ wọ́n ní kà náà kàkó lè lọ́rọ́ tó lé fóòm fóòm ọba ọmọ tó kóbi rẹ̀ ló ti gbọ́ ọwọ́ awilẹ̀ rẹ̀ kó lè mọ̀ pé omi ìgbẹ́ ó ti gbọ́dọ̀ lẹ́gbẹ́ àbí ọ̀rọ̀ mi tó bá jù bẹ́ẹ̀. wọ́n ti sọ̀rọ̀ ní òun nínú àwọn onímọ̀ àtàkùn èrò wọ́n lọ́rọ̀ fún wíyé ọ̀rọ̀ ilé ẹ̀ka sí i. wípé ẹ̀sọ̀ kalẹ̀ sí orí ilẹ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tó lọ a ní àwọn mẹ́fà àwọn ọlọ́run bá ń bá sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ pé ìbítù wáwò ìjàmà wáwò káàkiri máa báyìí tó pọ̀ sọ̀rọ̀ èsì tọ́lọ́run sọ pé méjèèjì ádámà àwa àyìnà náà nínú ọ̀rọ̀ lọ. àti Adam àti Hawa àlìháyà àti ìjò ó ti di ẹ̀yà púpọ̀ nínú ọ̀rọ̀ mi ni wọ́n sọ ní pé lè máa Allah kọ̀bí kó lè amọ́rí mi nìmú máa lámà àwọ̀ lè máa Allah kọ̀bí kó lè amọ́rí mi nìmú máa hukuman غير الحكم الآخر torí ẹsọ̀ kalẹ̀ alákọ̀ọ́kọ́ àtẹ̀lẹ́ẹ̀kẹ́ wọn ní ní ìtọ́rọ̀ mọ́kè àti alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ àdáwà bá àdùkún lè bá àdún àdùn ẹ̀rọ máa sọ̀tara lórí ìlú wọ́n fi ta ní ìdíyàní ìlú dáa sísọ̀kalẹ̀ sí tó tún rọ̀ mọ́ ẹlẹ́ẹ̀kejì yìí ó ní pé fàìmà ìyá ìyá ọ̀sùn mí ní buda ọ̀dọ̀ mi lẹ́sìn sí ní sọ̀tọ́ náà lẹ́sìn sọ̀rí rẹ̀. nínú ọ̀rọ̀ tí dámọ̀ ní tàbí òdú sọ olùgbé àlèkúrúkú àwọ̀ ẹ̀ sọ pálẹ̀ alákọ̀ọ́kọ́ nínú ìjẹ́nà sí àtàmà láti àjẹ́nà sámà والثاني من السماء إلى الأرض إلى كتاب الشمس إليه فإما يأتينكم مني هدى إليه إذا ننظر في tó fi fún wọn òun náà ni wípé wọ́n rò yí àtọ̀ òfin kò lè rí ìdáyà ìṣe kòńgẹ́lá lọ́dọ̀ ọlọ́run fún ìtọ́kọ́nà rẹ̀. ẹlẹ́yìn tó máa jẹ́ àpẹẹrẹ ìlànà àfààlẹ̀ ìbáyẹ̀ kọ́lùkùn ìlà ìtàhálà iṣẹ́ tọ́mọ èèyàn bá ṣe gbogbo ọjọ́ táwọn mọ́dámà ń ṣe ìtọ́lọ̀ ń dání ọlọ́run sọ wípé wọ́n wọ́ ọ̀pọ̀ alákọ̀ọ́kún màmá ń ta àwọn yìí òun ló ń dá yín àti tẹ́tẹ̀ ṣe òun ló ń dá yín àti tẹ́tẹ̀ ṣe ẹ̀ lè dáhùn yẹn ni pé ẹ̀ lè dáhùn kankan ṣe màmá ń tẹ̀sà ó ẹ̀ lè dáhùn kankan fẹ́ kó rí bẹ́ẹ̀ ilá ẹ̀ka àlọ́ àfàwọn tí wọ́n mọ́ kọjá tó ń pè ní àlùkọ̀dà níyà tí wọ́n gbà pé èèyàn lè dá iṣẹ́ ara rẹ̀ láì ní ọ̀dọ̀ ọlọ́run nínú eléyìí náà ti kọjá lọ náà wà bá sọ. tí ẹ bá ti wá fi kò gẹ́ ìmọ̀nà lábẹ́rẹ̀ ọlọ́run wàlá ọ̀fún alẹ́ ìlú wà lẹ́rùn yá gbogbo ẹni tó bá ti fẹ̀kún gẹ́ ìtọ́sọ́rọ̀ lábẹ́rẹ̀ ọlọ́run wàlá ọ̀fún alẹ́ ìlú wà lẹ́rùn yá dánù wọn ní páyà náà ìpáyà sì máa rọ̀ mọ́ ní tí ń bọ̀ lọ́pọ̀lọpọ̀ في المستقبل ولا هم يهزمون وتقولني بانون جاي قال والمعنى في الآية إنسان وجمال وهذه فلا خوف عليهم فيما بين أيديهم من الآية Ọrọ alùpìyàmọ̀ tẹ̀ ń gbọ́ èmi ti bàyà fún yín bí ẹ bá ń gbọ́ ọ̀rọ̀ alùpìyàmọ̀ kódà tó fi dórí ẹni táwọn tó ṣẹlẹ̀ gbogbo ẹni ló kọjá ní afárá àtọ́rọ̀ tó bẹ̀rẹ̀ ń bẹ̀ tó o bá súnmọ́ pẹ́kípẹ́kí. kọ́dọ́rà mẹ́yẹ́lé ní ní ìdúró ní ju wá máa ẹ̀rí lọ nínú ọ̀rọ̀ tó àìsí àmà nínú rẹ̀ òní náà ní pé ó jẹ́ ọjọ́ kan tí ò ní sílò òdì kan ńlá nílò làásù àti kò jẹ́ làásù ọlọ́run ọ̀rọ̀ ẹni eré àtẹ́ni bí eléyìí sáà ń yóò fún wọn kọ̀ ẹ̀wọ́ máa ba ẹnìrè náà ọkàn ó máa gbọ̀n wọ́n wá ní fàlá ọwọ́ fún àlẹ́ ìdí ìmọ̀ bẹ́ẹ̀ àìdí nínú ìlànà àbúrò ọlọ́run lè bẹ̀rù òkú lára wọn lójú ọ̀gbà tó bá jẹ́ pé ó dájú pé ìdáhùn náà ti wọ́n ti mú jùlọ ọlọ́run lórí ìdarí wà láàmú yàrá lónìí àlàámá bá tàmúmínà dúnìyà wọn ò sì ní banújẹ́ torí pé ayé mọ́ tí ẹ bá ní àwòrán tó yẹ kó lọ́sí tóbi nígbà èèyàn kò sí nǹkan tí máa bọ́ inú nǹkan ayé tí ó kò dà mọ́ báyìí tí ó kó ìkòrò báyìí lọ́kàn kọjá lọ sí ẹ̀ tó fi wá mẹ́rin lójú ọ̀nà lọ. wọ́n ní nínú ara yìí náà lẹ́yìn tàbí àwòfìhá bẹ̀rẹ̀ kẹ̀lá bẹ̀rẹ̀ nínú ara náà fi àwárí yóò yìí fìyà wà kó fìhá على المسلمين kò sí báyìí kò sínú ááyà wípé ọ̀pọ̀lọpọ̀ àti àwọn sọ́kì tó ọ̀dẹ̀ tó tó mọ̀ láyé nù. kò sẹ́ni nínú ayé ẹ̀ pé ìbẹ̀rù àlùkìá náà lè tẹ̀lé ẹni rẹ̀. àti jìnnìjìnnì ẹ̀. torí ìròyìn ọlọ́run ti ń bẹ nípa ẹ̀ àti nínú ọ̀rọ̀ àmẹ́bí sọ̀rọ̀sọ̀rọ̀ àríwá bọ́lá ní ìṣẹ̀lẹ̀ ìfìyà náà yóò tẹ̀lé ilà ánàwó yorùbá fíìmù wáyà ìrìnàjẹ̀rì ọlọ́run àtẹ̀jẹ̀ fún wọn ẹni tẹ̀lé ọlọ́run tẹ̀lé fún ẹni tẹ̀lé abárẹ́ nìkan tí òdìjọ rẹ̀ lójú tó sọ pé afárá àṣírọ̀ ọ̀kan ọlọ́run kan wo àwọn kan rìn àwọn kan sáré àwọn kan kọjá bí ẹsẹ̀.

sẹ́nìkan ti rí rẹ̀ débi wípé kàtígórì ló ń wáyé ara kàtí wọn bí ẹ̀rù àlèkìyàmọ̀ kẹ́ni rẹ̀ nìyẹn wọ́yí rà tọ́rù lára àmọ́sí yìí fọ̀kà ánàmú lábẹ̀ hàn tọ́lọ̀ bá wá ń tẹ̀lẹ̀ pẹ́ni rẹ̀ ìyá ńlá ni ọba wọ̀ ìyá fún nínú ọlọ́pọ̀tọ̀ ọlọ́pọ̀ nínú wọn tí ẹ bá ti wá lọ́kùnrin òkè ọlọ́run lábẹ̀ hàn kò ní sí yìí wọn kò ní sí pààyàn náà náà ó dàbí pàtẹ́lọ̀ lónìí àwọn kékeré tọ́lọ̀ sọ̀rọ̀ wọn kété kọ́lọ̀ yìí wọn nípa tó tẹ́ bá wà nílé ewu tó dáa àwọn náà ti máa ń láàmú bẹ́ẹ̀ lè máa ń pè é. ẹ máa wo títẹ̀lẹ̀ ká tó lágbára ní ọlọ́run lẹ́yìn ọ̀gọ́ kọ́lẹ̀ lè máa gbọ́ ẹ nǹkan kan o sàánú ló gbé e àwòrán ló ń rìn àti wà òkè ń tó wà lókè rí ẹ̀sìn tí kò lórí rẹ̀ ẹ̀ ráyé wá tẹ́lẹ̀ mi náà lẹ́wọ́n pé bó ṣe rí ní ẹ̀wọ̀n tí ẹ bá fi nǹkan ọ̀gbìn tàlágẹ́gẹ́ aeroplane táwọn ọmọ dábàá tí ẹ bá fi ṣàpèjúwe ni ó ti kó láyé kò ní sí lọ́rùn. Ayé àmì àdáṣe ó kú ó kọjá àtàrí ẹlòmí ò rí kankan ò rí kankan rò pa ilé yìí ló fà á jì lọ àgbàdà wà ní kìnní gbàdà tó lọ kìnní àtúngbàlẹ̀ lọ kìnní àtúnlò seven hours lókè àtúnlò fourteen hours kò rí kankan jòrò yẹn lọ nígbàdà lẹ́wọ̀n òkè nígbàdà lọ́wọ́n ṣe bí ti máa ń ṣe nígbà mìíràn. tó jẹ́ pé à ń rí àwọn tó ń tẹ tó lọ bẹ́ẹ̀ náà tẹ́tọ́ bẹ́ẹ̀ náà wọ́n gbà lọ. ó dàgbà àti kìíní ẹ̀fà ayọ́tọ̀ wọn rí wọn wọn búrò wọn mọ́dé ó ní. sọ̀rọ̀ nípa ilé yìí pàlá ọkùnrin àlẹ́ yìí wà láàmú ìhàlá nípa àlùkìyàmù àti nípa tó bá bọ́ nínú tẹ̀lé ayé. ثم قال تعالى والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون آية الثانية والذين كفروا أي أشركوا قالوا ṣe rí àwọn tí wọ́n jẹ́ kèfèrí tí wọ́n jẹ́ lẹ́bọ tójú òsì ọdún pẹ̀lú àwọn lẹ́lẹ́bọ àwọn tó yẹ tí wọ́n kárí wọnú tí wọ́n kárí wọnú tí wọ́n ń pè lẹ́lẹ́bọ tó ti pẹ́ lẹ́bọ ni wọ́n tí wọ́n gbójú àjọ ẹni tó pè wọ́n bẹ́ẹ̀ àwọn gbẹ̀gbẹ̀ wá ní àwọn ẹlẹ́bọ̀ọ́ ń pẹ àwọn wọ́n tún yọ sí gbọ́ngbọ́. wàhúwá dùrá òbẹ́rẹ́ ìta ìdí sì jẹ́ ní kẹ́ẹ̀kẹ́ lẹ́yìn ọ̀nà kẹ́ẹ̀ fara sí ìkàmì lẹ́yìn ọ̀nà kẹ́ẹ̀ fún ìkàmì lẹ́yìn ọ̀nà àti bẹ́ẹ̀ lọ fún lẹ́yìn ọ̀nà ọba tó jẹ́ pé على كل shay'in qadir láì rẹ̀ sí ìgbéka síbi kan láì ní ìsòóde láì sí ìlú bẹ́ẹ̀ àjọ kan gan nìkan ojú kẹlẹ gbéka sórí ìta lọ ńlá wọn yẹn wọn tura wọn lẹ́lẹ́bọ̀ sẹ́ńpẹ́ yóò wáyé lórí mú wẹ́n tí ó tí ó sọ̀rọ̀ ẹ̀ tó pè bẹ́ẹ̀ tó pè sí ni tí ó sọ jíjà àwọn bẹ́ẹ̀ wọn kàrà wọn bẹ́ẹ̀ láì ní wọn á fi bò wọn nígbà bẹ́ẹ̀ kọ́ ti di tí wọn fi bò wọn fàǹtẹ́lì ò sáà ẹ̀mọ́ rẹ̀ dá ìpè àná ìjọ tó lọ́wọ́ padà ayé wọn lókun nígbà bẹ́ẹ̀ kọ́ ti di pé wọn fi bò wọn ìṣe máa ń ṣe ìdánpẹ̀lẹ́ lọ gan wọn fi bò wọ́n nínú ìka báyìí sísan Yorùbá tó sì jẹ́ ìsìn Yorùbá ayé mọ̀ àgbẹ̀ ní e kalẹ́ ìlú nínú àlùkò ránkẹ́rì wọ́n ní ìyẹn táwọn dà kalẹ̀ táwọn rí táwọn dà kalẹ̀ àbí ìrànlọ́wọ́. náà bí yóò bá ti wà lò níwọ̀n sí wọn sí ní àná fi pẹ́ra wọn lẹ́lẹ́kọ̀ọ́ wọn sì jáwọ́ lórí ẹ̀rọ ó tún wá lè sọ wípé kí máa ń pè ẹbí máa dábàá wọn tó ń bá orúkọ yìí àbí olúwa rẹ̀ olúwàwò sọ̀rọ̀ kí lọ rí òun máa gbin yóò máa ráhùn yóò máa ń sọ̀rọ̀ yóò ní ìdóhùn ní pé tó ṣẹlẹ̀ ní pé àlejò láàbẹ̀ sí ẹni tí ìtàn ọ̀gbọ́n mọ̀ sọ̀rọ̀. ìpínlẹ̀ bí àlejò tàbí àlejò tó bá yẹ̀ tẹ̀wọ̀ lù ẹ̀kùn àwọn èèyàn orígun ẹ̀mẹ́nìkan náà ni wáyé rẹ̀ wọ́ọ̀dù yorùbá òkú lórí ẹ̀rù ni wọ́n lè ní nígbà tí ó bá sọ̀rọ̀ ó ni wọ́n gbogbo àwọn ẹ̀dá tó jẹ́ pé àkàndá ni wọ́n fẹ́ jà ni wọ́n pẹ̀lú àánú bó ti yẹ ká àwọn ọmọ tó àánú tí tún a ti fi àwọn ní fáwọn sọ pé ẹ̀jú wọn lóògùn ẹni tó bá tako eléyìí tó sì jọmọ yorùbá yóò jẹjọ rẹ̀ lébèlú àbíyá pé yorùbá ò sí lórí àjọ kan láwọn tí ń pẹ̀lú àwọn ẹlẹ́bọ̀ yìí kìí ṣe gbogbo èèyàn tó ń gbé nípa ránṣọ́ọ̀mù o afẹ́fẹ́ fi pọ̀ pọ̀ o àwọn èèyàn tó fẹ́ jó lóògùn pọ̀ o kò sí ilé ìwé kalẹ̀ wọ́n fẹ́ tó wọn nínú nìyà àwọn ọlọ́run bí o ọ̀lẹ̀bí na káfàrú ayé àṣẹ́rákù alkúrò náà àṣẹ́rákù lè ta ọjọ́n tẹ́rọ wàgágà rúbì ayá dìnà tẹ́wọ́n á fi àlùkùrán mìíràn wọ́n sì pé àwọn àmì tá a ti mọ ọlọ́run tí èsì àmì ti àkọsílẹ̀ alukuran kẹrí wọ́n kò náà lérò. bí ò bá sí alukuran tá n ké tá n ká ayé tá a wà yíkó láti mọ ọlọ́run ọlọ́run ní gbogbo ẹni wọ́n pè lérò. tọ́lọ́ ní ọ̀pẹ́ ẹsẹ̀ bá dá tí ẹ bá bí wọ́n léèrè ká ló dá sọ́nà tẹ́ bá bí wọ́n léèrè ká ló dálẹ̀ tí ẹ bá bí wọ́n léèrè ta ní nísàárì ti fún ìmínà sàmán tí ẹ bá bí wọ́n léèrè tí ẹ bá bí wọ́n léèrè tí ẹ bá bí wọ́n léèrè gbogbo ibi táyà ọ̀hún ti sọ̀kalẹ̀ tó ti wà ní alukuran iná lọ́lọ́run tó ń fèsì padà pé fẹ̀yàkùlù nà lọ mú sọ fọ́lọ́ ni ẹ̀tún bí wọ́n lọ́la lọ́la sunday tí ń bọ̀ tọ́lọ̀ tí wọ́n wá wí tó wà ní ìtàgó tó ní sàpàná ẹ̀rí ti jẹ́ lé wọn lórí látàyé àti tán bá túbá sẹ̀yàkó lónà lọ ẹbí wọ́n nípa òjò ẹbí wọ́n nípa sánà ẹbí wọ́n nípa òtùpá ẹbí wọ́n nípa òru ẹbí wọ́n nípa ọ̀sán bóò ló ti dé ń wá bóò ló ti tẹ́lẹ̀ kí ní ìtàn ẹ̀ ta ní mú wá ta ní mú lọ sẹ̀yàkó lónà lọ níbò ní sẹ̀yàkó lónà lè là ń sọ pé tọ́lọ́run ta ló ní ìtọ́lọ̀ sọ pé wọ́n fèsì wọn pé wọ́n wù tí wọ́n bá fèsì yẹn náà ni wọ́n wù dọ̀là torí tí wọ́n bá wù nǹkan míì ọmọ tó ti bàlágà gan yóò fẹ́ lè tẹ̀wọ́n mú ẹsẹ̀ gbọ̀ báyìí bàbá wọn lè wù nǹkan míì tí ẹ wá tako ayọ̀ ọlọ́run tí ń ṣe àkùránù kẹrì tí àjọ kan bílíọ̀nù èèyàn táàfẹ́ ẹ̀rẹ́ sọ pé iye bílíọ̀nù báyìí ni wọ́n nínú ayé yìí gbogbo àwọn tí ń wá sí ilé ọlọ́run bá ti ń bẹ ní mọ́kà ìlú kárọ́mà lọ́dọọdún fún hajj àti rọmọrọ̀ ááyà táwọn ẹlẹ́bọ̀ takò yìí àkùrán tó lọ́n sọ̀kalẹ̀ táwọn ẹlẹ́bọ̀ takò yìí òun làdúró kan gbogbo àwọn tí ń wá bẹ̀rù nínú gbogbo àgbáńlá ayé kí kí èèyàn sì fọ́ọ̀kùn gbé mu débi wípé kó sọ pé gbogbo nǹkan táwọn èèyàn bílíọ̀nù yẹn jù sọ́kàn ní ọdún sí náà òfútù pẹ́ẹ́fẹ́ mi sẹ́kọ́ńtọ̀ ti ń ṣàìsàn níbi táyé ìdé gbogbo ibi táyé ìdé pátápátá ni wọ́n ti ń wá bẹ́ẹ̀ tí wọ́n ti mọ̀ pé kò sí gádùn ìlú lórí ilẹ̀ ayé tí ò sì ní sí táyé òfin ní jáyé mọ́ àkójọpọ̀ míì tó dàbí irú ẹ̀ kò ní sí táyé ó fi jẹ àyíké òfin ní jáyé náà kẹ́nìkan wá jókòó sógun ọ̀sán bí àbíbàjá àbí lóṣogbo àbí lẹ́dẹ́ kó mọ̀ sọ fóun lẹ́lẹ́bọ ìsìláàmù ò jẹ́ nǹkan kan náà sì rígbó táàrí wọn àbólójú oore ní ìdáyàwó àwọn tí ewu sì ń bẹ lórí wájú láwọn tí wọ́n bí sínú Islam tí ẹgbẹ́ láti pèlè láti ń bá bọ̀ láwọn òbí ti fẹsẹ̀ wá lé ọ̀nà yìí tó jẹ́ pàwà ló yẹ ká mọ rírì ẹ̀jù àwọn tí wọ́n yẹ̀sẹ̀ ń gbà sí láàmú wọn á mọ jù wá lọ tí wọ́n fi wà nínú ìsìnà tẹ́lẹ̀ táwọn họ̀ọ̀lù yìí ẹgbọ́n náà ló wà lẹ́gbẹ̀ẹ́ ó sáà ní ṣe wá sí ilẹ̀lẹ́bọ̀ èmi mọ́kọ́ sí wá àtọ́jọ́ mẹ́ta jọ́ náà lọ ọ̀nà wà sí wá àtọ́jọ́ mẹ́ta mi ẹni tó ọ̀gá náà tẹ̀sí ráyé lọ́rọ̀ inú lọ ọ̀nà pẹ̀ ní akẹgbà jésù ìdí náà ní ti à ń fọwọ́ kò lẹ́nu ni tí ń sọ táwọn ti dáwò nínú ayé nígbà táwọn wà ní ẹ̀bọ̀ tó ń sọ máa ti mú ẹ̀jẹ̀ bí mọ̀dínà tí ń sọ báwọn ti ń jẹ ilé yóò bí ń jẹ ọ̀yà àbí ń jẹ oró àti ẹ̀sọ̀ fún pé ìwà àti pọ́nbélé ìrìn àjò ló ti wá owó gbé wá ní ogun mọ́sọ́ ìní o omi ti bọ́ lójú ẹ̀ ó ní àánú yìí ṣe ní ẹ̀yìn tó pé ìsìláàmù lẹ́mọ̀ ẹ̀mọ̀ nǹkan míì láti gbàgbé ìṣẹ̀lẹ̀ ayé yìí táwọn hall náà ní gbangba kí tó wá sí ní táwọn hall níwájú táwọn hall yìí ìyẹn làwọn kan wá náà fi fa yọyọ dìbì wàkàtà gbóbi àyàtìná ọ̀làíkà àfáàbù náà ọlọ́pàá tó ọlọ́pàá iná mọ́lẹ̀ ní bọ́rọ̀ ọlọ́pàá ti jẹ́ ìyẹn ìyàtọ̀ lọ́wọ́ ti ẹ là mọ́lẹ̀ ẹ mọ́ compromise ọlọ́run sọ̀rọ̀ iná bí ó ti sọ àwọn tí ó wọ̀ ní ìlànà ẹlẹ́bọ táwọn yìí wọ́n sì ń rí ẹwà òtútóbi ọlọ́run ara wọn náà ará ilé wọn ọmọ ìlú wọn aládùúgbò wọn wọ́n sì ń gbà sílá ká má bí ìsọ̀ lórílẹ̀-èdè nìí táwọn léèyàn bá gbà sílá àwọn alórí wọn yìí kódà nínú àwọn tó jẹ́ ọmọlẹ́yìn Paul táwọn yẹn máa ń pè wọn àmọ́ ọmọlẹ́yìn Jésù wọn pera wọn tẹ́nìkan ni wọ́n bá ní Islam àgbàgbà kó jẹ́ nìkan tó rán àràtà tó kàǹkà wọ́n lórí èyí bírú bàbá àgbà tí ọjọ́ lórí ìdíìmù nìsín tọ́wọ́ ló bá Islam lọ́la nìsín wọ́n lórí èyí àmọ́ lónìí orí òyìn gbogbo ẹni tó bá dìgbà nígbà tí ọlọ́run sì dáyà fún wọn àmọ́ tó ló bá tàbí ń sọ ọgbọ́n ilé ìwé pé ẹ má kéré pé nígbà tí èèyàn bá sì ń bẹ láyé tí ò tí ì máa kọ̀ọ̀ká fún fúnra ara ẹ̀ tálọ̀hún sí ìfàyè ẹ má kéré fẹ́nìkan lè sùn fúlàmù o lórí ẹ̀ lẹ́sìn sọ̀rọ̀ Islam ẹ máa wà Islam sì máa sọ̀rọ̀ Islam ẹ má kéré fẹ́nìkan lè di mùsùlùmí wallahi ìfúnmọ́bìlà torí pé mo fi tóbi ọlọ́ọ̀bá tó ra àwọn náà ronú káwọn di mùsùlùmí àwọn náà ronú káwọn di mùsùlùmí wọ́n tún wá ń rò mọ́ pé àti gbọ́ ni wọ́lọ́ ìsúnmọ́bìlà ìsìláàmù táà ń sọ ìfẹ́ ẹ̀gbọ́n dáná ti sọ pé ẹ̀mí tọ́lọ́lọ́wọ́ àyẹ̀wọ̀sálá tàbátòkùn wà lárí màá hajjá lẹ́yìn wá kanahari ha ó hàn gidigbe pátápátá tí ó gbọ́n ti bẹ láyé islam lẹ́sìn ọlọ́run nìkan tí ń bẹ láyé kọ́ tọ́lọ́run gbà ní o ẹ mọ̀ ńlá o inna dina inda Allahi al-Islam tọ́lọ́run ó gbà ní o ẹ̀sìn pọ̀ láyé o tọ́lọ́run ti dà kọ́ wọn àmọ́ tọ́lọ́run ó gbà léyìn ó fi jẹ́ ẹrú rẹ̀ tó jábọ̀ orí fọ́lọ́run islam nìkan àwọn táwọn ìmọ̀ wọn tó bá kó àwọn àtọkàn àwọn àtọlọ́hùn ìmí tí wàá bàjẹ́ di wípé àti gbọ́ àwọn míì wò pé kò sí kò sí gbogbo tó bá gbà òun ò lè háìdì fíìtì òun mọ́ òun ó di kílẹ̀ ìgbàgbọ́ òun lábẹ́ tí wọ́n pọ̀lọpọ̀ wọn fi ń bọ́ sínú ìsìlámù يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون أتوا أبو سي أغبان رمي استناف جليل هنا لبني إسرائيل ìjọsepọ̀ ayé àyíwájú ìta ń bábọ̀ náà ni pé bọ́lọ̀ ti fi rẹ̀ hàn tó bẹ́ẹ̀ ni wọ́n ti kọtọ lọ́n tó àwọn tọ́lọ̀ kúkú dákọ̀ yìí wọ́n kúkú ń bẹ láyé ọmọ إسرائيل الدني هو يعقوب ابن إسحاق ابن إبراهيم عليه السلام قصيبة أسلسي ولا في كتاب إدام على صدى نبي إبراهيم عليه السلام النبي يعقوب عليه السلام wọn lọ́jọ́ إسحاق إسحاق ìsáàkì ọjọ́ إبراهيم. náà Ibrahim ìtí jẹ́ ìsáàlì òjò ọlọ́run wá ké sí wọn ọlọ́run ní olùkóró ní ẹ̀yìnmá tí yà lẹ̀ sí yà ní àmì àlẹ́ ẹ̀rọ sì kẹ́ mi lọ́nà méjèèjì tá a gbà ẹ̀rọ sì kẹ́ ọlọ́run ẹ̀rọ sí ẹ̀ lọ́kàn ẹ̀sẹ̀ rántí ẹ̀ lánàá ẹni tí ò bá mọ ìkẹ́ ọlọ́run kò lè dúpọ̀ rẹ̀ fọlọ́run fàzíkìrò ismu mushtarakun fàzíkìrò bilqalbi dídò lisan wàzíkìrò billisan dídùn lè sọ kárọ́tì nǹkan lọ́kàn kámọ̀ lọ́kàn ó yàtọ̀ sí ìrántí ẹ̀ lórí káàsì ìrántí lórí ahọ́n ó yàtọ̀ torí ọlọ́run ọba orí tó fún wọn tí kó àwọn ti ń lẹ́yìn ìpè tí wà pé ẹran sì kẹ́ ẹ̀mí ẹran sì kẹ́ ẹ̀mí ọ̀pọ̀ tayọ àlà nínú Al-Qur'an Karim nínú àwọn sówárò fún bẹ́ẹ̀ ní Al-Qur'an Karim tòun ti bẹ́ẹ̀ náà tẹ́ ni wọ́n kọ́ sọ́lọ́n tó ẹran tí ìkẹ́ mi tí mo ṣe fún yín ìkẹ́ náà nínú ọ̀gá ìkẹ́ ọlọ́run ni ìgbé àwọn ànábì dìde alayhi salatu wa salam ànábì Ibrahim alayhi salam nínú sóràtò àlùbáfọ́ ní sóràtà ń ká iná ni وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم آية واتلي ربنا وابع فيهم رسولا منهم أنا إبراهيم تسابعني تلي سنقول بابا àdúrà yẹn ti gbà gbé òjíṣẹ́ dìde láàrin wọn tí mo parí àìní sí wà bá fi ìmọ̀lọ̀ sólà nínú yíò àléhìn àyà àtìkà àyà àtìkà tí ó mọ̀ káyà rẹ̀ fún wọn ويعلمهم الكتابة والحكمة ويزكيهم سبحان الله tí ó mọ̀ kọ́ wọn ní tíra àti ìlànà àwọn ànábì ọlọ́run wàwùzà kíhìn special training ní tẹ́síkíà yàtọ̀ tí kó bá wọn sọ̀rọ̀ yóò mọ̀ fà wọ́n ní tẹ̀ẹ̀tẹ́ lọ bí oríire special consultation orí tẹ́síkíà gbogbo a lè jọgbọ́ wà sí báyìí a sì mọ́ lójú ara wa lọ gbogbo a lè jẹ máa sọ̀rọ̀ súnnà a sì dún ní máa jọra wa lọ tó rẹ́ nìkan tún ní ẹni tí ń bóyá ilé iṣẹ́ rẹ̀ àbí ilé rẹ̀ àbí ọmọ rẹ̀ àbóbi rẹ̀ ó tún lẹ́nìkan tí ń tún pé nǹkan yẹn lápẹ̀kọ́ sí ilé tí gbogbo gbà eléyìí ò bá mu eléyìí kú díẹ̀ káàtó eléyìí ò bá mu eléyìí kú díẹ̀ káàtó tẹ̀síkíyà òun náà ni gbólóhùn táwọn ń lò fún letter of recommendation ẹni tí ó kọ́ yóò jẹ́ tó mọ̀ yín dáadáa ẹni tí ó ṣe ẹni tí bá ń ṣe sẹ́ńsíyà fún yàn àdáyanrí kan lọ́tọ̀ yàtọ̀ tí ọ̀rọ̀ fi máa gbọ́ èèyàn sọ ó tún bẹ́ẹ̀ rọ̀zàkíhì àjọ àyẹ̀wò àgbà ọlọ́run á darí ọ̀pọ̀lọpọ̀ wọn sí ibà ní Ísírẹ́lì ọ̀gá orí ni pọ̀lọpọ̀ àwọn látara Yakub àwọn níbi ọlọ́run wá dìde alayhi musallatu wassalam wà áwọ́kú bí ahàdì ẹ sì pé mọ́jẹ̀mú mi o ẹ má dẹ̀rùn mi tẹ́ ó fi bí ahàdì kùn ní mo ti náà tẹ́ àwọn onímọ̀ tẹ̀síwá sọ̀rọ̀ ní ìpúpọ̀ àtọ̀rí mọ́jẹ̀mú nìyẹn ní tó lè mú kí n ṣe fi yín kí rọrùn ó bá yín kálàkẹ́ ó bá yín kẹ gbáyé rọrùn kẹ mọ́ jìyà tẹ bá padà dé ó ní kí ni àlùwàfáwò bí ahadi kẹ tẹ̀lé àdéhùn mi ti sọ ní sọ́ọ̀tù bá fara wípé وإذا سألك عبادي عني فإني قريب أجيب àti in tó sọnù láyé yìí onítẹ̀lé tọ́lọ̀ pápọ̀ ọ̀lọ́ gbogbo orí ayé gbogbo orí ayé sì kú mìíràn yìí njẹ́ òfin sí sísọ́ọ̀sì mọ́ tẹ́lá wà dájọ́ ń dá òjò ìgan bí kìnìún bí bí kìnìún àti kìnìún bí ajá àtẹ̀kùn ni bí ajá àtẹ̀kùn awọ awọ níbi ìsìnkú wa àbámọ̀ fásíjokíjo káàkiri ẹnìkan tí ìbá ti sáwọ̀ ní ìdíje ìfòyàn ẹnìkan fẹ́ mú ẹnìkan ní ìsìn ó fẹ́ fi lésì kún ó mọ́ ọ̀dọ́ ẹ̀ náà ló ti lọ rajà òun ni ó ti fi lésì sílẹ̀ bá sí ṣùgbọ́n àwọ̀ kan náà wọ́n jọ gbé sára ẹ̀gbọ́n tí ò bá sọ pé ha àṣeyàn ló lè nígbà tán mú tán wọ́n mú àwọn kan jò ní wọ́n lọ́lọ́ gbé ẹran nílùú kan ìlú kejì wọ́n ń tà ní ìlú ibi tí wọ́n wà àbí ìlú mi wọ́n travel wọ́n lọ bẹ̀rẹ̀ bóyá wọ́n ti ń ṣe ti pẹ́ bóyá wọ́n ti ṣe bẹ̀rẹ̀ ni wọ́n sàmú wọn nílùú bẹ́ẹ̀ ti máa mọ̀ gbẹ̀rẹ̀ wọ́n bá gbẹ̀rẹ̀ márùn-ún áfì mi lọ ó ti dúró ẹbí wọn bàbá wa ilé ẹran jókòó ẹran àkẹ́ hundred thousand láàrin kí ilẹ̀ súnkílẹ̀ mọ́ tó yẹ kọ́ là náà ní ọjà àbí tí wọ́n tà sí náà bá lù wọ́n dé láti ìlú tọ̀hún nílùkulù gbogbo tí mo sọ ìsìjọ kan lọ wọ́n bá lù wọ́n dé ìlú tọ̀hún nílùkulù àwọn èèyàn bá ká ọmọ rí pé èé bọ̀dá alágbájá ibi tí mo lọ gan ni àmẹ́ta kò sẹ́ẹ̀lì kan náà mẹ́tẹ̀ẹ̀ta tí ó surprise àwọn èèyàn torí bẹ̀rẹ̀ ọlọ́run ti sọnù ọlọ́run ní kẹ́tọ́ lè mọ́rú làálàhún yàṣùdù kẹ́tọ́ lè rúṣùdù kẹ́mọ́ tó lè kú sí ayé káká léke fọ́lẹ́sẹ̀ jẹ̀bù ẹjẹ́ mi pè yẹn bẹ́ẹ̀ sì mí nìyẹn ẹ̀fọ́ tẹwọ́ ọmọ yín bọ́ sọ ẹ̀fọ́ wọ́n síbi tọwọ́ gbé ẹ̀fọ́ ayọ̀ ọlọ́run ẹwọ ìgbà tí à ń sọ pé ẹbọ ó di tó gbajúgbajà tẹlẹbọ náà wá yàn sí bọmbọ pé ẹlẹ́bọ làwọn ní pé àwọn ẹlẹ́bọ ìbẹ sọ pé àwọn ẹlẹ́bọ ni o tán àmì tífà ara wọn àwọn tán tẹra wọn mùsùlùmí náà kọ nílẹ̀ Yorùbá tán sọ pé àwọn òfẹ jẹrí àwọn kẹrí àìmọ bá wa sọ̀rọ̀ kẹrí àìlẹ Yorùbá tán sì ń káwọn náà máa ń tò ní eléyìí náà tún kọ tí wọn ò ti yọ sọ wọn ń ṣe rọdù fún ẹlẹ́dàá rọ́bù samawati wal ardi abẹ́mọ̀ kó náà sí rọ́bù fún gbàtà ń sọ̀rọ̀ yẹn kí sí ṣẹ̀rẹ́ ògbùmọ̀ sọ kí ó sì dìbàdàn kí sí tàbújá tọ́lọ̀ torí ẹ̀dá wa ẹnìkan sọ ní anan friday àrí wọ́n lọ́dọ̀ wọn ilé iṣẹ́ supermarket kan ọ̀n tọ́ yẹn lọ́wọ́ lè ní wọ̀bẹ̀ ó ní young man ní o àwọlé ọ̀tà kìí ti ṣe yorùbá olóòtú pẹ́ tí òun sọ ní ojú olóòtú pẹ́ tí èmi ò tó bọ́ọ̀lù náà mo nítorí ìparí kékeré tí ń bẹ́ẹ̀ kan ó ní no ó ní kí ó sì yẹn ó ní ẹ̀sìn ti bọ́ mọ́ ọlọ́run bí àwọn bọ́ọ̀lù náà ó ní kò sígbà táwọn bọ́ọ̀lù táà ń kírun mú gbọ́dọ̀ tó máa fi sí àsìkò tóbi àwọn òkú tóbi ndị ọkàn ló wá ronú ayé eré náà mo ti ń lò yìí ọ̀rọ̀ àná ni mo sọ fún yìí táyé eré náà mo ń lò yìí tí wọ́n sì kà sí wa létí tẹ́mi náà mọ̀ pé bọ́sẹ̀ wú náà nìyẹn pé wà mọ́kànlá tí bá dá àwọn ti bọ́ táyé olórí ni náà ní sọ fún onítorí bẹ́ẹ̀ ó ní ó ti pẹ́ kò mo wá ń bẹ àwọn èèyàn léèrè lánàá ní pé mo tún wá fẹ́ bí léèrè náà nísìn bẹ́ẹ̀ tó nípa àwọn ọ̀tà náà òrèsì mú wa àwọn òrèsì wọn ò já mi pé kìí ṣe bẹ́ẹ̀ àwọn Yorùbá tán máa sọ fún wọn pé ẹ̀pẹ̀lẹ́ o ẹ̀pẹ̀lẹ́ bóò ló ti ṣe o àṣàárẹ̀ à ń jẹ àmú ṣé ìbá máa dáhùn bá mi wọ̀nyí dáhùn bẹ́ẹ̀ wọ́n tún máa sọ pé à ń à ń jí wọ́n máa fi fèsì ọ̀rọ̀ àbíbẹ̀ẹ̀kọ́ tọ́lọ̀ndánú méjèèjì à ń jẹ àmú bóòdó ti ṣe àdúpẹ́ à ń jẹ àmú à ń sùn àjí tọ́lọ̀ndánú bí yóò bí mílíọ̀nù yóò bá ti wà láti fàyé lẹ́nu ọlọ́run tó bá fi pé bẹ́ẹ̀ ṣe wà ní ìdùnnú ayé náà ẹ̀ ń jẹ ẹ̀ ń ẹ̀ ń jí bá ìbáadà ò sí mbẹ̀ ẹ̀rí ọpẹ́ dú wípé à ń sin lọ́n kọ́lọ́n sọ́mọ́sà àgbáyé sí fún wa àdúpẹ́pẹ́ sí òbọ́ ẹ̀rọ pẹ́ eléyìí à ń jẹun ọlọ́n sì ní àwọn tí máa sọ bẹ́ẹ̀ àti tí máa fèfè bẹ́ẹ̀ ìnáma yàkùlùn kàmá tàkùlùn àmì àmì wà ní sọ́rọ̀tún Muhammad kọ́yìn wà náàrù mọ́sí wà láhùn ẹ máa jẹ máa mú ẹ máa sàn ẹ máa jí wà náàrù wà láhùn minus ìbádà ẹ padà dé sí náà tẹ́ǹtù ìjọ àfún ọlọ́run lànà mọ́lẹ̀ ẹ̀lẹ́ náà wà á ń fún bí á di ìbànú bá yẹn lákọ̀ọ́kọ́ tó

ó gbájẹ̀ kalẹ̀ bí bá nípa yóò fi bí wọ́n ti ṣe bí wọ́n ti gbáyé bí báyìí lẹ́ẹ̀tì ṣe báyìí lẹ́ẹ̀ni ṣe ilé ìní jẹ́ mi sáà wà bá ápínà minimum ìsìnáyé àṣàrọ̀ náà fi ìbà أوفي بها وأوفوا بآدي الذي عدت إليكم بالتوراة àkọ́kọ́ tí a fún jésù ìkọ́ mẹ́nu bá ń bí ni pé ẹ pé àdéhùn mi májẹ̀mú mi tí mo bá ń ṣe nínú tàwọ́rá ni wọ́n pè ní old testament báyìí sallallahu alayhi wa sallam ní pípẹ́ muhammad sallallahu alayhi wa sallam ó fi bẹ̀ àdíkùn yí ń pé àdéhùn yín bí má dọ̀mọ́ntù lákùn aládàálì ní tèmi náà lémi náà ó ṣe fún yín lóore ń ṣe fún yín in àwòfáyékùn bí i fàlákùn mo lè jáde tí a bá pé àdéhùn yẹn ẹ wà lùjẹ́ náà ọ̀rọ̀ àkọ́kọ́ nìyẹn wàkíì ọ̀rọ̀ míì tó tún wà ń bẹ̀ a ó fù bí adi ẹ pé àdéhùn mi ẹ má àdá ìlú fàrọ́ ìdí alẹ́sùnmẹ̀tì wọ̀lẹ̀kìláàsì níbi pé kẹ mú ọ̀ràn ìyàntọ́ lọ́wọ́n ọba wá kẹ fi sin lọ́hùn kẹ sì sin pẹ̀lú ọkàn mímọ́ ó fi bí kọ̀bọ̀ ó lè hàmí kún ní sì tẹ́wọ́ gbà lọ́wọ́ yín lẹ́sìn wọn mọ̀jà zátìkún mọ̀ ẹ̀sìn lọ́hùn ẹ̀sìn sí pẹ̀lú ọkàn òdodo ọkàn mímọ́ tó jẹ́ pé òun ni mọ́jẹ̀mú tọ́lọ̀ fi máa gba ẹ̀sìn ọ̀rọ̀ míì àwọn òfò àhàbí ẹ pé mi fi ẹ̀sìn fi àádíkún èmi náà pè sí sílẹ̀ rẹ̀ àyà á sì rẹ̀ àyà fún yín á ẹ̀ nílò ayé rúdurùdu ẹ̀ si nílò ìkẹ́ àmà rúdurùdu ọ̀rọ̀ mi tún bẹ́ẹ̀ áwòfò bí á dí ẹ àdéhùn mi ẹ mi tẹ fi hebrew àdábì zọwáhí àwọn ẹ̀kọ́ tí a máa lò láàrin ara wa tó sì fojú hàn ẹ ni bí bitadrin sarairikun níwà ìkọ̀kọ̀ yín máa mú ọ̀sọ́bà yín ṣe nìkan tó rẹwà fún yín máa ṣe nìkan tó rẹwà fún yín ẹ̀yin ò máa ronú pé nígbà tí wọ́n rí ní báyìí ní gbangba lọ́sọ̀ tó lè sáwọn ọmọ ọ̀kẹ́ ẹ̀kún tẹ̀ ládàá àìrú pàwọn náà tí ìbá ti tẹ̀ ládàá lọ́sẹ̀ lọ́sọ̀ ọ̀nà nínú ọ̀kọ́ tí ó bá ọkọ̀ rẹ̀ ní pé wọn ló rẹ̀ tó kòrò ní pé ó yẹ kí n ta ń ṣe torí wọn là àwọn táwọn ìyá yóò lọ pé ìlú àwọn ọ̀nà ọ̀fẹ́ rà tóun sì mọ̀ pé kéde ló ń lọ lọ́nà ti nìkan. nínú tẹ̀lé nínú àgbàrá rẹ̀ òní wípé ní bí yẹn bá sùn sí ọlọ́run ó padà wò ọlọ́run padà wò ó bẹ̀rẹ̀ sí àná gbogbo mú ní òòlù wípé òun kù ibi tọ́lọ̀ òkèbè hàn léèmù ọlọ́run àwọ̀rọ̀ wà láti ọlọ́run àfihàn ní yóò fi ọlọ́run àti àwọn ìlọ́sọ̀nà ó ọlọ́run àfihàn wá ń kọ̀ọ̀kan yóò fi ẹni kọ̀ọ̀kan wá yóò wà sí pé wà kọ́lé àpáwò kùránì ṣùgbọ́n lójú mójú kó fún ọ eléyìí wọn fi ṣẹlẹ̀ kálíjọ náà tó wáyé nínú tẹ̀lé ní ìyẹn náà wà. wàkíì ọ̀rọ̀ míì ló tún wà ń bẹ́ẹ̀ ni pé ó wà láàánú bíjẹ̀mí àwọn àmẹ́rin yìí wọ́n wà yí ọ̀pọ̀ yá فيذكر في ذلك ذكر محمد صلى الله عليه وسلم الذي في التوراة وغيره هذا خرج الجمهور من العلماء والصحيح كما قلت بتقول الرأي وفيجو أو كبير هذه وكبير هذه وتنسيع ببالغ وقامل كبير سورة الأعراف آية 172 kakó dáwà pàápàá làmẹ́jẹ̀ lọ́dọ̀ náà tọ́lọ̀ mú wà jáde ọlọ́dúnbà tó mú jáde nípa aláàjì bàbá náà ní adam àti ìwáyé gbà náà tọ́lọ̀ wọn gbà láti rọ̀ bí kùn kọ́ọ̀lù bàlà àtàkùnrin yọ̀wọ̀n ti yá àlàfi iná kùnà àhàdà wà lè kẹ máa wọn pẹ́ gbàgbé tẹ bá padà dé ọ̀dọ̀ mi lọ́jọ́ kan yìí. níjọ́ náà tá à ń sọ̀rọ̀ tọ́lọ̀ ti wáyé ìwé àlàáfíà lọ sí kun èmi ni wàá tó dárí táwọn pé bá la àmì àgbàdo yẹn táàbì bíjì èèyàn báyìí tí kùránù bá ń bọ̀ kalẹ̀ àní màkọ́ lọ́ọ́ bá wa sọ̀rọ̀ gbọ́nà láì sí wáyé. òfin ọ̀pọ̀ yóò ti dá ọgbà ìdádó dáa àtẹ̀tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wà ló padà lóko. sọ ọlọ́run bá wa sọ̀rọ̀ ká tó di ẹ̀dá tá a wọ̀ báyìí gbogbo ẹni tó fi lọ tó fi wáyé àbẹ tó fi wáyé sí àdín tí ò tí táà ń lò tí ò tí wáyé lọ́wọ́ ìbá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà pé aláàbò bẹ̀rọ̀ àbíkù ìsìnkú ìkárí àwọn onímọ̀ pé ìbéèrè láàrin sí ìdáhùn bíi pé sí ìmúpọ̀ ní bàbá ẹni téèyàn ọmọ ìbéèrè kì í ṣe pé ní ẹ̀fẹ́ẹ̀sì ni wípé ẹ̀yin ni bàbá mi àlẹ́ nǹkan ìṣe ń jọba ní pé èmi mo bí ọ àgbébì kan abẹ́ yẹn aláàbò lọ́ọ̀bì èmi mo dá yìí àwọn náà sọ pé bàlà àgbà àmà kó ọlọ́run àgbà wa á ń sàkún yọ̀nà sí àmì kí ẹ fẹ́ wọn àwọn ọmọ àtà bàtà yín fún ìdájọ́ ọlọ́run gbàgbà ẹ̀dọ́ ọlọ́run ìlànà fún náà dáadáa kọ̀ fún ibi àgbàdo ni o. ara mọ́jẹ̀mú tàbí ìtajà lọ́dọ̀ náà wọ́n nìyẹn. ẹni àlùbọ́n gbọ́dọ̀ yìí wọ́n ní wọ́n ní kóòtù àmì ìyàgbọ́dọ̀ wọ́n ní mo wá ń sọ wípé wọ́n máa tó lè wà ní hàrù láà èyí tí wọ́n lọ́dọ̀ àwọn èèyàn wọ̀nyẹn bàbá ìsọ̀rọ̀ yìí فيا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم أي بني إسرائيل أنت كتمثلين لوري أنت عليهم يمين وكرتين المرء كل بطريقه ọlọ́run béèrè lẹ́yìn mọ̀túlóòrùn bí nà àdúgbò sọ̀rọ̀ ibá wọn náà púpọ̀ ní kọ́lọ̀ lọ́wọ́ tààlà sọ́tò àjùmọ̀ ìlà níbẹ̀ ẹ̀yìn mi ní òdodo àwọn mílí òkú àwọn ápìlù torí kìí ápìlù ìgbéyàwó ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ápìlù pọ̀ ní sẹ̀ríà nínú ẹ̀yìn ápìlù ti dà ápìlù nìka ọ̀mẹ́lẹ̀ ápìlù ti dà kókó kókó yìí kókó kókó yá mi ọ. lọ́gbọ́n ló fi pè ní òkú ẹni ẹgbẹ́ mọ́jẹ̀mú mọ́jẹ̀mú bẹ́ẹ̀ bá sọ ní láàrin ara ní tó di àtúndà lórí àlá mọ́jẹ̀mú bẹ́ẹ̀ bá sọ dá láàrin ara ní ẹgbẹ́ àtìtọ́lọ́mù náà ọlọ́run ní awókù bìhánì láà ẹgbẹ́ àdéhùn ọlọ́run wọ́n wà kẹfì ó sì pọ̀ lẹ́nu àlùkòrán fẹ́rẹ́ wọ̀wọ̀n fáwọn bí á ń láàyè pípé àdéhùn ọlọ́run ta wí àmárọ̀ olójú àpẹẹrẹ lè wà fáyì láì sàárà làwọn àpẹẹrẹ ẹgbọ́n náà sí ẹ̀rọ tó ti sọ̀tọ̀ o kí a pé àdéhùn ọlọ́run fẹ́ àpẹẹrẹ ló jẹ́ fún pé ọlọ́run ó pèsè wa láìláìláìláìláìláì kìí ṣe wípé ó ti di túláàsì kìí ṣe kó di túláàsì àbí ẹrú èèyàn náà tó jẹ́ fayé tí gbogbo wọ̀ wọn wọ́n pé fún wọn ni ẹrú èèyàn séèyàn bí wọ́n ti ń fi iṣẹ́ tó ń fi kìràkìtà tó wá ń ṣe òun lòún lẹ́rú òun ẹnìkan sì nínú sí torí ẹrú ní ìsìn tó bá dé èèyàn ó dàbí báyìí àdáṣọ téèyàn wọ̀ àlùbà àti bàtà property nínú sẹ́ríà ẹ̀rú gangan ni wọ́n mú lójú ogun sábà ń sọ pé ọlọ́run sọ̀rọ̀ lé owó ayé ẹ̀rú tí wọ́n mú lójú ogun làwọn torí yorùbá ò mọ ẹ̀rú ayé èyí tó fi ọwọ́ mú làwọn kà ẹ̀rú ayé ẹni tí wọ́n mú lójú ogun táwọn ọ̀tá mú òun lẹ́rú tí wọ́n mú báwọn ó dàbí bàtà tẹ́lẹ̀ ń wọ̀ àtàbọ̀ tí ń wọ̀ àti kòkò tí ń dání èèyàn ń gẹ́gẹ́ bí di property iná tí wọ́n máa kí ti èèyàn tó bá ń léwu. á ń bèèrè káwọn sọ pé ọlọ́run wa tó jẹ́ pé fàálù ní màlúù àtẹ̀yìwù olórí wọn láti kápá kò túmọ̀ sí pé nígbà tá a ti wá pé wọ́n jẹ̀ mọ́ ẹ̀ ó ti wá di dandan fún ọ̀rọ̀ àlọ́ ká máa wá sùn rárá o bí ò jẹ́ wípé sàfọ́tì ló ń bínú òtún bàbá ọlọ́run bá fi ó fi ó fi sọ láàyè pé èyí ṣèṣì yìí náà ó fi jẹ́ kó yẹ wá ní ètò ó fi dandan fún wà ìyá ẹ̀fọ́ ẹ̀fọ́ ayé àmì o ayé ọ̀pá fún ẹ̀páyà mi o ọlọ́ọ̀nì kan là máa páyà yàtọ̀ sí bá a ti máa páyà gbogbo kan míì tí ẹ̀ bá ti ń páyà ọlọ́run ìyẹn máa sáájú mi o bẹ́ẹ̀ bá ń páyà báńdéèkì ẹ̀ máa ń sá lọ́kọ́ mi tí ẹ bá ń páyà ọlọ́run kọ́ ẹ sáájú kọ́ra tí ẹ máa ń páyà ìdòlá èyí ó fẹ́rẹ́ gbé ni. mọ̀lùkọ́ àpàṣẹ ẹni ó gbogbo apáyà nǹkan kan nínú gbogbo nǹkan lọ́lọ́gbà àárọ̀gbà nínú yóò gbàkó lọ́dọ̀ nǹkan yẹn wọ́n mọ̀lùkọ́ ọ̀pọ̀ lọ́ ẹni tó bá páyà lọ́ àárọ̀gbà ilé yìí yóò gbàkó wà lọ́wọ́ abẹ́rẹ́ yàtọ̀ wà ìyá yà bá sàbò ẹ̀páyà ẹ̀bẹ̀rù mi ò lọ́kọ̀ọ́sọ̀ ayélujára náà ọlọ́run pàṣẹ ní ìtàwọn tẹ̀síwájú ń bẹ ó ní wà á lù ú lè máa dáńtù sọ́jẹ́ fún mi máa bù àmọ́ ní ayé ọ̀tọ̀tù wọn táwọn tẹ̀síwájú ń bẹ ṣe ní láì tààlà sọ́jọ́ ọ̀bánà ọ̀tà àlà nípa ọ̀bàlà nínà sọ́ọ̀lì àmàlínà wọ̀lùkàtàrà àná tẹ̀lé àfínà wà á yà kó dàbẹ̀ ìbínú ìlà